يومئذ الحق والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من عمزه ونفخه ونوفي بسم الله الرحمن الرحيم alhamdulillah suma salatu wa salamu ala rasulillah a kí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó gúnlẹ̀ sí àdúgbò muslim ìfẹ́lódún ìdí òbí ní ìlú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́n gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ ọlọ́run bá ní san wọ́n ní ẹ̀san olóore o kọ́lọ́run kó gbà níjọsìn lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa àti àwa tí à ń sọ ọ́ àti ẹ̀yin ẹrúsìn ọlọ́run tí ẹ̀ ń gbọ́ kọ́lọ́n kó jẹ́ kí a jọ jèrè tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama èrè tayé náà kọ́lọ́n má fi dùn wá. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa pẹ̀lú àyọkà láti inú alukur'an eléyìí tí akẹ́kọ̀ọ́ wa abdulrahim abdulmajid tí yóò ṣe fún wa bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون لا يحزنهم الفزع الأكبر وتتلقى وتتلقاهم الملائكة وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ọlọ́run bá ní fún akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀ àti gbogbo àwọn ọmọ wa ẹ jẹ́ ká gbọ́ kíkà láti inú hadith látẹnu akẹ́kọ̀ọ́ wa fawaz ahmad bismillah. qala rasulullah sallallahu alayhi wa sallam khayrukum man ta'allama al-qur'an wa 'allamahu rawahu Translation The Prophet of Allah, peace be upon him, said, The best among you is the one who learns Al-Quran and teaches it to others. Transmitted by Bukhari. Lessons from the Hadith. The knowledge of Al-Quran makes one to be among the best. 2. Learning and teaching of the Quran are highly cherished by Allah. 3. Al-Quran is the best book on earth surface. Ọlọ́run bá fún àwọn akẹ́kọ̀ọ́ náà ní àlùbáríkà tí ó pọ̀. Ẹ jẹ́ kí a máa tẹ̀síwájú nínú part 3 apá kẹta nínú agbọ́nrin tí à ń bá bọ̀ tá a pè ní sifatuli mọ̀mìnín a mú wá láti inú sọ́rọ́tuli mọ̀mìnún odidi súrà kan ọlọ́run dẹ́díkéètì ẹ̀ fáwọn olùgbàgbọ́ òdodo láti mọ bí wọ́n ṣe pàtàkì tó lọ́dọ̀ ọlọ́run ìyẹn Quran chapter twenty three tọ́lọ́run sì mú àwọn ìròyìn bíi mẹ́wàá kan wá ń bẹ̀ gẹ́gẹ́ bí àwọn àfọ̀ onítẹ̀fsíìr gẹ́gẹ́ bí wọ́n ṣe pín tí wọ́n dẹ̀ ṣe àlàyé ẹ̀ fún wa àwọn ìròyìn náà là ń kà lẹ́yìn ìgbà tá a ti ṣàlàyé àwọn nǹkan kan lẹ́yìn tẹ́ ń bá wa bọ̀ tó bá rí bẹ́ẹ̀ ibi tá a dé aláwọn olùgbàgbọ́ òdodo wọ́n máa ń sọ abẹ́ wọn wọn èé ṣe oníṣìnà ẹ ń bá fẹ́ jẹ́ mùmìnì wájú ọlọ́run nínú nǹkan tí yóò ṣọ́ra fún òun ni ìwà zìnà lọ́dọ̀ lágbàlagbà ẹni tó níyàwó ńlé ẹni tí ò níyàwó ńlé ẹni tó ti wọlé ọkọ ẹni tí èwọlé ọkọ jẹmọ́ àfi kábẹ̀rù ọlọ́run nínú wà bú tí ń lọ nínú àwùjọ wa lónìí tó fa ìbínú ọlọ́run ọ̀kan nínú ẹ̀ ní wá sí náà ṣebí arín tí ń ṣẹlẹ̀ láwùjọ tí àwọn dókítà tí wọ́n ń làmẹ́ǹtì nípa bí àwọn èèyàn bí wọ́n ṣe ń ṣẹ́yún káàkiri torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn oyún yìí oyún kíni o bí wọ́n ṣe máa ń pè unwanted pregnancies oyún tí wọn ò fẹ́ kí wàá ṣìnà tó doyún àwùjọ tí ṣìnà bá wà ìmọ̀ ṣẹ́yún yóò máa ṣẹlẹ̀ ara táwọn àáfàá sì jẹ́ kójú wa pọ́n máa ń farú wa ṣìnà yìí náà àwọn nǹkan yẹn pọ̀ ìmọ̀ múra ní ìmúra tí ọ̀bá tọlọ́run mu kọ́mọ obìnrin ọ̀jáde ńlé kọ́mọ wọ hijab jẹ̀mọ́ kọ́mọ káwọn ọmọ odò ní hòhò nínú ìlú ilẹ̀ yorùbá la ti ń sọ̀rọ̀ yìí èdè yorùbá là ń sọ̀rọ̀ nínú ìran tí wọ́n ní tìjú yóò bá jẹ́ kan bẹ ǹjẹ́ n bá ń pè lọ́làjú the so called civilization tí ò sì sọ wá dẹranko báyìí yóò bá èèmọ̀ sí yàálẹ̀ yóò bá èèmọ̀ sí rí ilẹ̀ yóò bá èèmọ̀ wo àwọn aṣọ kátókàtó àwọn aṣọ àwọn aṣọ àwọn aṣọ tó kí ọ̀bálẹ̀ sọ̀rẹ́ yóò nínú àṣà Yorùbá Yorùbá ọ̀wọ́sọ tó balẹ̀ dáadáa ìró bùbá ìbòrí ìdíkù gbogbo àwọn aṣọ yìí ìbòrí níbo la fi sí lónìí tí gbogbo àwọn ọmọ àwọn ìyàwó ilé àwọn ìyá kálukú ti do ní òhò jẹmọ ṣèdí rọmọdán lòdè yìí àtúndẹni Ọlọ́run padà àti ń borí wa báyìí táwẹ̀ bá lọ ẹ mọ̀jà ayé àwọn àbòrí yìí ẹjẹ́ a máa múra bí ẹni Ọlọ́run àwọn ọmọ wa bá ṣe múra bí ẹni Ọlọ́run báyìí tí kálukú wọn ń lo hijab tá à ń rí àwọn èèyàn náà lù tí inú ń dùn jẹmọ táwẹ̀ bá mọ̀ tán lọ ẹ mọ̀jẹ̀ wọn yọ̀jà àbù lórí ẹ wo àwọn kẹ́sìsì rapin nínú òlù tí ò sì bá lánàá tọ́lọ́run mu gbogbo tó ń fàwọn àsìná ìkásọ́ra fún ìmọ̀ wà ní kọ̀rọ̀ pẹ̀lú opposite sex kọkùnrin àtòbí kan máa wà ní kọ̀rọ̀ eléyìí náà máa fa ìwà àsìná kásọ́ra fún torí láyáhùlù wà náà rọ́jò ló ń bè mọ́ra àtìn ìlà kánà ṣàìtọ́nú sàálìsà ọmọ anábì sallallahu alaihi wasallam ọjọ́ kó yẹ wá pé ọkùnrin àtòbìnrin ò ní wà ní kọ̀rọ̀ èṣù òun ni ó ṣe kí ni ó sì kẹta wọn tí yóò máa sọ nǹkan bú sí wọn lẹ́mìí kálukú wa ká sọ ọ́ àwọn eléyìí náà ṣe àtàwọn ìwà abú míì tó máa ń fa ìwà àsìnà kí lọ́kàn àwa ń bi ìdánilẹ́kọ̀ọ́ yìí ni pé àwọn mùmí ní òdodo tí wọ́n jẹ́ ni ọlọ́run wọ́n máa sọ abẹ́ wọn lẹ́yìn ẹ̀ńtọ́ bá jẹ́yàwó wọn àṣetá abá tó wá rẹ̀ ń tá a fẹ́ fẹ́ náà kó tó lè dìyàwó wa àwọn tí ṣẹ̀rí àfẹ́ káṣekáṣe kọjá sí wípé a lọ tọrọ rẹ̀ nílànà ṣẹ̀ríà lọ́dọ̀ àwọn òbí ẹ̀ táwọn òbí rẹ̀ ọ̀yọ̀ǹda rẹ̀ fún wa nílànà ṣẹ̀ríà ìgbà náà ló tó di ẹlẹ́tọ̀ọ́ wa àwọn àwa tí ń lọ láwùjọ yìí gbogbo wa ni ẹ jẹ́ ká jọ gbógun tì í kọ́lọ̀nkọ́mọ́ jàrí bínú rẹ̀ tọ́ba bá rí bẹ́ẹ̀ tágọ̀ wàrọ̀ àzálíkà fàwùlà ìkà ọmọlà àdó àwọn àfáà wa ń ṣàlàyé lọ ọlọ́ọ̀nisẹ́ rẹ̀ nìkẹ́ni èèyàn kéèyàn tó bá wípé ọ̀nà míì tó yàtọ̀ nígbà tí àwọn ẹrú tí wọ́n wà àbẹ̀rù rẹ̀ tọ́lọ́run fi sọ́ńdà control rẹ̀ tán wà ní kápá ni ẹ̀ ẹ̀ ń bá lọ jásípọ̀ lọ satisfy sexual urge ẹ̀ ọ̀nà míì lọ́lọ́ bùkátà ara dá fún un tí èsì pé lọ́nà ìyàwó tó fi ń lànà irú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹlẹ́sẹ̀ ni wọ́n ìyẹn ló tó fa náà ìdájọ́ masturbation alimamu shafi'i ọ wà nínú ẹ̀rí tí màámù ṣàfihì lò pé kí ọmọnìyàn ó máa fa spáàmù jáde kúrò lára rẹ̀ kó dọ́gbọ́n máa fa àtọ̀ jáde kúrò lára àràmù ni ọ ń bẹ nínú táwọn àfáà lò tí èbá ṣe wípé ìnira tó nípa míì tún ṣẹlẹ̀ tó jẹ́ pé mọ́sálà míì tó nìyẹn lọ́tọ̀ torí pọ́nà tọ́lọ́hún fẹ́ ni ká fẹ́ obìnrin lánàá tọ́lọ́hún kọjẹ́ pọ́nà àlálì yìí òun láàmú gbàbíyá bùkátà wa yàtọ̀ sí pé àwọn medical problems tó tún lè wà níbi masturbation Islam ò fẹ́ kí ọkùnrin àtòbí wá dẹni tí ò ní márì tó jẹ́ pé wọ́n mọ̀ wá lu ọ̀nà tí ọ̀bá tọlọ́hún mu ẹ̀yin tẹ́ ẹ jòbí náà àwọn ọmọ yín tán ti tó yàwó ní àwọn ọmọ yín òbí tán ti tó lé ọkọ lọ ẹ kún wọn lọ́wọ́ kan fẹ́ ni ọlọ́run ìdájá àkàn máa ń tẹ̀lé dọ́wọ́nà dínà wú àkúlùkọ̀ wú kan fẹ́ ni ọlọ́run tó lẹ́sìn ẹni ọlọ́run tó níwọ̀ ọmọlúàbí méjèèjì ni ẹ wò ọlẹ́sìn àrí bá a ṣe rí lọ́ọ̀kan yìí múra rẹ̀ jọ ìmúra ẹlẹ́sìn ẹ tún ṣèwádìí ẹ̀ só níwọ̀ ọmọlúàbí torí tí ọba níwọ̀ ọmọlúàbí kò ní í lo ọmọ yín lọ́nà tẹ́ ẹ gbàfẹ́ ẹ má wo ẹ̀sìn nìkan ẹ wo ẹ̀sìn àtiwọ́ ọmọlúàbí ṣùgbọ́n ẹ̀sìn lẹ́ẹ̀fún ní preference tọ́ba níwọ̀ ọmọlúàbí tí ò lẹ́sìn ẹ má fún lọ́mọ yín fẹ́ tọ́ba wá lẹ́sìn ó tó níwà irú ẹni tí ká ẹ máa fọmọ fún nìyẹn ọmọ yín lọ́kùnrin náà obìnrin tí ọba fẹ́ obìnrin tó lẹ́sìn kìí ṣe pọ́kẹ̀ ń lò jáàbù lásán kó tó wá níwọ̀ ọmọlúàbí ìyẹn ni òfin ní sọ ọmọ yín dọ̀tá yín ní òfin sọ pé ìfẹ́ rí mọ́mí o táwọn òbí tiẹ̀ bá sì wà yọ gbà wọ́n láàyè ọmọ yín ọkùnrin ọfẹ́ fẹ́yàwó ẹjẹ́ ọfẹ́ ń tó lẹ́sìn tó níwà ọmọ yín obìn ọfẹ́ lọlé ọkọ ẹjẹ́ kọfẹ́ ń tó lẹ́sìn tó níwà eléyìí wà nù nǹkan tí ó dé sínà kù nínú àwùjọ wa ẹwà nábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kó yé wa wípé la yẹ́sìn zani hina yẹ́sìn wa huwa mu'min ṣé ẹ̀rẹ́ tó ń ṣe sìnà lásìkò tó ń ṣe sìnà yẹn kò ní jẹ́ mùmìnì lọ́dọ̀ ọlọ́run torí pàrọ̀ àròyìn mùmìnì ni pé wọ́n ṣe sìnà hadithi míì tó wá ń gbé wá pé ẹni tó ń ṣe sìnà yìí nígbà tó bá fẹ́ ṣe sìnà yìí tó ṣe wọ́n wà bọ́ ìmọ̀ọ́nì kúrò lára rẹ̀ kàmọ́ yẹ́kláwù ahadùkúnmọ́ gẹ́gẹ́ bẹ́yìn bí kọ̀ọ̀kan yìí náà ṣe máa ń bọ́ aṣọ kúrò lára tó bá wá túbá ọlọ́run lè wò ṣe kan foríjì kan tó bá dá ìmánì padà torí náà ẹ ń bá fẹ́ jẹ́ mùmí ní òdodo kó jìnnà sí ìwà àsìná abẹ́lọ́nkọ́ la gbogbo wa níbi irú ìwà burúkú yìí wàlẹ́bí náà ń lé àmọ́ náà ti wàádìí mìíràn ẹ ráwọn mòmìnì wọ́n máa ń pé àmánà àmánà gbà fi pamọ́ wọ́n máa ń wà trustworthy nígbà ń pè lámánà gbogbo nǹkan tí wọ́n pé afúnisọ́ nǹkan yóò ẹ bá ní mójútó àmọ́nà ìwárè gbogbo wa pátálà mọ́nà kan àwọn tó jẹ́ adarí ìlú àmọ́nà ni owó òòlù tí ń bẹ ní kọ́sọ́dì yín kìí ṣe ẹ̀yin lẹ́ní gbogbo òòlù ló ní owó ẹ gbọ́dọ̀ na èyí tán bá lélẹ̀ constituency allowance ṣe project ẹ má ná fún personal benefit kọ́mọ̀ di wàhálà ǹjọ́ ọ̀gbìn ìdí àlùkìyàmọ̀ ìwọ́ tó ojó lórí iléèwé owó tán ní pówó yìí o ń tọ́ wà fún rè fáwọn akẹ́kọ̀ọ́ mọ́ lò fún personal ìwọ́ tọ́já sí wípé a kó àwọn nǹkan míì sọ bá ní mú eléyìí dúró màpámà náà ni ìwọ tíṣà ta ni ọmọ ọkọ wọn lẹ́kọ̀ọ́ a ní ọkọ wọn lẹ́kọ̀ọ́ ni bẹ̀rù Ọlọ́run lórí wọn gbogbo ọ̀nà tí kálukú wa náà tá a gbà lámà náà lọ́rùn ẹ̀jẹ̀ á pé ká lè jẹ́ mú mi ní òdodo ìwọ tá a gbéṣẹ́ fún tọ́já sí pò ń ṣe jàǹbá ọ̀ lámà náà náà ni ìwọ tó wà ń léeṣẹ́ bó o ṣe ń jí pẹtrol léeṣẹ́ lọ́ ń fọwọ́ fa àwọn nǹkan léeṣẹ́ lọ ọ̀ lámà náà náà ni gbogbo wa ni ká lọ ní gbà fipamọ́ yìí ká lè jẹ́ mú mi ní òdodo wà á dì him rọrùn tọ́ba tó débi àdéhùn wọ́n máa ń sọ àdéhùn ká mójútó àdéhùn ara tí ó jà jẹ́ mú mi níní lọ́wọ́ parí ayà ìka tó ọlọ́ọ̀ni ẹ ni wọn máa ń sọ ìrun wákàtí mára àrùn wọn dáadáa wọn máa ń kí lásìkò wọ́n ó sì máa kí pẹ̀lú mẹ́jẹ̀mú àtiwọ́ rẹ̀ tí tún máa kí ní bọ́lọ̀ ń ṣe ẹ bá láwọn ìròyìn tá a sọ yìí ah! wọ́n mà sórí ire àwọn ni wọ́n ó jèrè wọ́n ó jogún nǹkan ńlá kí ni wọ́n ó jogún tá a bá léèyàn jogún nǹkan kèé ṣe pé ń jogún yẹn kèé ṣe pé iṣẹ́ tó ṣe ló tó bẹ́ẹ̀ ṣùgbọ́n a jogún tó ju iṣẹ́ tá a ṣe lọ alẹ́dínà yẹ̀rìfúnà fìrìdáùsà wọ́n ó jogún àlùjẹ́nà fìrìdáùs àlùjẹ́nà yẹn sì làlùjẹ́nà tó ga jù lànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ló ti pa pé tẹ́ ẹ bá ń tọrọ àlùjẹ́nà ẹ máa tọrọ fìrìdáúsà lọ́dọ̀ ọlọ́run torí òun làlùjánnà tó ga jù má tọrọ kíṣìnì àlùjánnà àti sọ fún ọ kò sí kíṣìnì làlùjánnà má tọrọ tọ́lẹ́ẹ̀tì àlùjánnà kò sí ntọ́jọ́ mọ́ tọ́lẹ́ẹ̀tì inú àlùjánnà má tọrọ fìrìdáúsà kọ́ wá ṣe iṣẹ́ fìrìdáúsà kọ́lọ́n kó jẹ́ àwọ̀ umu fi àkàlìdùn ọlọ́run láwọn mọ̀mìnì tá à ń sọ yìí inú àlùjànnà fèrèdáọ́sà ibẹ̀ ni wọ́n wọ̀ ẹ̀ wá já tún wo àwọn àyà míì láti inú suratul Anfal Quran chapter eight ọlọ́run tó sọ ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo láti àyà kejì àyà kẹta àyà kẹrin ọlọ́run nínú mọ́límọ́mì nínú lẹ́dínà ìdàdúkìrọ̀ lọ́wọ́ wájìlá kòlóòbù ẹ̀ ráwọn mọ̀mìnì àwọn ẹni ọlọ́run tòótọ́ tí wọ́n bá ti dákọ̀ ọlọ́run tán bá rán wọn létí ọ̀rọ̀ ọlọ́run ẹ̀rí tí ẹ̀mí wọn gbọ́n jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ ìbẹ̀rù ọlọ́run ó mú wọn wàyí bá àtúlì yá àlẹ́ àyàtù zádàtù ìmọ̀ọ́nà sábà ń ka àwọn àmì ọlọ́run fún wọn wọ́n ń ka àwọn àyà kùránì fún wọn wọn ò ní gbọ́ lásán ìmọ̀ọ́nì wọn ò lè kún wàhálà rọ́bì yìí yàtàwà kálù wọ́n máa ń gbára lọ́lọ́run àwọn ìgbáralé páwọn kú lóògùn wọn ìgbáralé páwọn kú lówó lọ wọn ìgbáralé páwọn mọ̀ọ́yàn wọ́n máa ń gbára lọ́lọ́run nínú sẹ̀mí ayé wọn alẹ́dínà yòókì mọ́nà sọ́lá wọ́n tó máa ń kírun fọ́lọ́run wà mímọ̀ rọ̀zàkọ̀náwó yóò fi kú ntọ́lọ̀ ń bá fún wọn wọn máa ń jama a parí ẹ̀ sí part four bíi idina rahman kọ́lọ̀n kó sọ wa ilé ẹ̀kọ́ mọ̀fìlónà high school àwọn náà sọ onígbọ̀wọ́ ètò yìí ẹ lè fẹ́ pè wá ẹ máa pè wá sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la tá a tún máa pàdé èmi lọ́mọ yàrá ilẹ̀ islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatu.